الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته من باب إضافة الشيء إلى سببه wọn pè ní sọlá tó kọ wò nítorí wọn ti ti sára sára yìí rẹ kí ló fẹ́ dírú sọlá tì yìí òun náà ní ìbẹ̀rù irú rẹ̀ náà sì tún wà nínú àwọn sọlá wà tún mí bẹ́ẹ̀ náà la ní sọlá tó kóso ẹ̀ǹbẹ̀ bí ìbọ̀fẹ́ ti ṣe yìí ilẹ̀ tẹ́ bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni sọlá tó lè ṣe fà bẹ́ẹ̀ ni sọlá tó lè jẹ́ náà gbà. يعني صلاة الخصوص وقعوا من باب إضافة الشيء إلى سببه يتصي أو الصلوات الخمس صلاة الفجر صلاة الظهر صلاة العصر صلاة المغرب والعشاء وكل واحدة من هذه الصلوات إنما أضيفت إلى وقتها أو إليه وصوات تتاقف واني من باب إضافة الشيء إلى وقته من باب إضافة الشيء إلى وقته سو إن عن صلوات يعني كوكو صلاة وكان كوكو توانسي إن وانقي ما وهكذا صلاة الجمعة صلاة الجمعة وقني صلاة الجمعة من باب إضافة الشيء إلى يومه من باب إضافة الشيء إلى يومه torí كيف pé mi bá bẹ ìbá fòtò ṣe ìlà wọ́pẹ̀ torí pé yìí ṣe صلاة الجمعة وإنما أتت الإضافة هنا من باب إضافة الشيء إلى يومه. بس صلاة العيدين ó pè ní salatul idayn li'awdiha 'aman ba'da 'am li'awdiha 'aman ba'da 'am ìdíjà fi pọ̀ ní salatul eid nìyẹn torí pé ó máa ń wá lọ́dọọdún ó máa ń wá láwàtún wá lọ́dọọdún wọ́n ti pè ní salatul eid salatul khawf. sọ̀láàtù tó ní ṣe pẹ̀lú ìbẹ̀rù àmọ́ pé ìbẹ̀rù ni tó ṣe pé máa ń ṣẹlẹ̀ sọ́mi ìyàn èmi ìbẹ̀rù rárá ò tí ì débi tí ẹ̀rù wà ní nítorí sì dájú ni pé tí ò bá ti débi tí ẹ̀rù wà ọmọ sapá kanda tí èrí gbígbé àwọn gbọ́dọ̀ bẹ̀rù ẹnìkankan tí a sọ sí Allahu Rabbul Alamin ní ìbẹ̀rù kó lè dá sẹni lóore àbó lè dá faburú sẹni ẹni tó bá gbé eléyìí ẹ tó gbé kú lọ́dọ̀ Ọlọ́run lọ́sọ̀dọ̀ kẹ́mi tó yàtọ̀ sọ́nà faqad ashraka billah onítọ̀ ti ṣẹbọ sọ́nà. bákan náà ni nínú òfin ṣẹ̀ríà bá bẹ̀rù ẹnìkan kí àbí nǹkan kí ìbẹ̀rù rẹ̀ ọmọ wa mú ni má ńtọ́lọ̀ ní kó mú ni má ńtọ́lọ̀ àbí kó mú ni se ńtọ́lọ̀ ní kàmẹ́sì. àbí kó mú ni ńtọ́lọ̀ ní kàmẹ́sì. sì ń bà wá fẹ́ni tí ìbẹ̀rù rẹ̀ ó lè tún tara bẹ́ẹ̀ di mushrik ṣùgbọ́n ìbẹ̀rù oríṣi kẹta òun náà ni ìbẹ̀rù wípé kí ni ọmọ jo ni kéjọ ọmọ san ni kákèké ọmọ gan ni ọmọ ṣubú sí kòtò kógun ọmọ gbé wa lọ kámẹ́tẹ̀rì sódò eléyìí ìbẹ̀rù kan ní tọ́lọ̀ ti dá mọ́ mi yàn kò sí bá a ṣe lè bọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n ń pè ní khawfun tabi'i kò sí tó burú nu eléyìí kò sí tó burú nu eléyìí torí ẹ̀ ló ṣe jẹ́ kó gun yẹn máa bẹ̀rù fún tó lè ṣe léṣe. sọ̀látò khawfu tí wọ́n á sọ ìbẹ̀rù èwo ni nínú àkọ́kọ́ kìí ṣe ètò alákọ̀ọ́kọ́ kìí ṣe tẹ́lẹ̀kejì nínú oríṣi ẹlẹ́kẹta tó jẹ́ ìbẹ̀rù tó jẹ́ pé a ti ṣe àdámọ́rú bẹ̀rù bẹ́ẹ̀ mọ́ mi lára èwo gan ni wọ́n ń tọ́ka sí tí ìbẹ̀rù pé kéjì ọmọ sàn láti àti solatul khawf àbí ìbẹ̀rù pé kákèké ọmọ gan àbí ìbẹ̀rù pé kíná ọmọ ju ẹ àbí ìbẹ̀rù pé kójú ọmọ kú ọ lọ àbí ìbẹ̀rù pé kójú ọmọ pọ̀ rárá o solatul khawf ó ní ṣe pẹ̀lú ìbẹ̀rù àsìkò ìbẹ̀rù lásìkò ogun ìbẹ̀rù lásìkò ogun. ogun ó máa ń bí ìbẹ̀rù ńlá ni ló fà á ló fi jẹ́ pé ẹni tó ń lùlù ogun pé kógun ọbẹ̀ẹ́lẹ̀ kógun ọ̀sẹ̀lẹ̀ ọ̀dájú pọ̀ kan rú rẹ̀ ó ti ṣẹlẹ̀ lójú rẹ̀ rí nù tí wọ́n bá ń wò kógun ṣẹlẹ̀ níbi kan tí wọ́n bá ti dé lu yín ó sì máa ti ń jogun tógun bá dé gbogbo tó ló ń tùjọ láyà tí wọ́n gan alára wọ́n á máa di nǹkan lásán ni kọ́lọ̀ mọ́jà arógun bí wọ́n ṣe máa pa yẹn ni wọ́n máa ba dúkìá jẹ́ ó ti jẹ́ pé iṣẹ́ sọ́jà tẹ́ rí yẹn wọ́n máa tírì ní wọn lórí bíba nǹkan jẹ́ ni kó lè bá àtún wá padà dá àwọn ó ti kọ́kọ́ bàjẹ́ náà bílù bá sùjọ tó sùjọ tó sùjọ tán kọ́lé sínú rẹ̀ rẹ́gẹ́dẹ́ tí gbogbo ẹ̀dùn wò gbógun bá dé tí sọ́jà bá rí i pé àwọn àlè borí ọ̀tá láì jẹ́ pé àwọn sọ gbogbo olú ìdílé lẹ̀ gbogbo ẹ̀ pátápátá ni wọ́n sọ di ẹ̀rúnrún búlọ́ọ̀kù kí ni ìbá tíláàrí ń ṣe kí làwọn mísàtì ń ṣe wọ́n bẹ̀rẹ̀ sí bọ́ǹbù bíkìlì ni ẹni tó bá kú ńlọ́mà ẹni tó bá yè ńlọ́mà tó ìgbẹ̀rún ńlá ń bẹnu o ọlọ́run ọba kọ́ mẹ́jọ arógun torí ẹ̀ sọ́látùl khawf ó ní í ṣe pẹ̀lú bẹ̀rù tí máa ṣàwọn èèyàn lásìkò ogun. tí ogun bá wà ó ṣeéṣe pẹ́pọ́ rọ̀ wá lọ́rùn láti ṣe sọ́lẹ̀ níjàmá eléyìí lọ́fà ni wọ́n fi kọ́ báàbù yìí tó bá rọrùn láti ṣe sọ láti ń jọmọ ìdí tí irú báàbù yìí ṣe wà nù tí ò bá rọrùn نأتي في صلاة جماعة فاتقوا الله ما استطعتم فإن خفتم فرجالا أو رقبانا فإذا أمنتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا تباجك يا رنيقو وجانت ما يكون سجمان àjẹpẹ́tọ́ tàrìjàlẹ́ àwọn rukbana ẹ máa ṣe sọ láti yín lẹ́ni tí ń rìn lọ oníkálukú bọ́ba ti gbà ẹ máa ṣe sọ láti yín lẹ́ni tí ń bẹ lórí nǹkan ọ̀gùn kò bá jórí ẹṣin kò bá jórí ràkúnmí kò bá jórí kẹ́tẹ́kẹ́tẹ́ kò bá jẹnu táǹkà kò bá jẹnu eh, bàálù kò bá sì jẹ eh, èyí yòówù ọba lè wà. ṣùgbọ́n o ohun tó ṣàkíyèsí nínú ẹ̀sìn tiwa yìí ni pé lópin ìgbà tẹ́mi bá ń bẹ tí làákàyè ti wà kò sí excuse fún ọ lábẹ́ ipò yòówù ó lè wà tó lè kíkọ́ ọmọ sí lọ. àjẹpíkà sí lọ ọ ga ju gbogbo ẹni sí lọ. ẹ wá wo báwo yẹn ti mú lónìí. ogun ò sí ìbẹ̀rù ò sí èèyàn mélòó lẹ rò pé ó ṣe sọ láti wù lónìí ìbẹ̀rù kí ni pàṣẹ́ntéèjì àwọn tó ń ṣe sọ̀làwátù títí di àkókò mọ́gírèbì yìí nínú ẹni tí ò ṣe náà àti àjọjẹ́ mùsùlùmí wàhálà ẹni tó ṣe kéré pípọ̀ sẹ́ni tó pàtì tí ò ṣe. torí pé nǹkan kan ò ṣe wọ́n ìjàmbá ò ṣe wọ́n lára wọn ìjàmbá ò ṣe wọ́n nú àlàáfíà wọn ìjàmbá ò ṣe wọ́n nú dúkìá wọn kò sí wọn lára ọmọ wọn kò sí wọn lára ìyàwó wọn kò sí wọn lára òbí wọn wọn wò pé kí wọn á ní kí làwọn fẹẹ máa pọlọ sí. àbẹ́yìn òfurufú bí tètè àwọn yẹn ti wà nù kọ́lọ̀ ọba ọdá kò kọ́ sànù wa. torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọba ti wá ẹ kíyèsí nǹkan méjì yẹn alákọ̀ọ́kọ́ ni kíni ẹ̀mí ń bẹ ẹlẹ́ẹ̀kejì làákà ń bẹ ẹ sì máa ń pé ẹni tí méjèèjì yẹn ń bẹ fún kì í ṣe gbogbo wọn ló máa ń gbádùn ẹ̀mí ń bẹ làákà ń bẹ kò pé ká má ṣàárẹ̀ kò pé ká má wà nù àárẹ̀ ṣùgbọ́n tó ń tàárẹ̀ yẹn nígbà tẹ́ni tí ń bẹ tí làákà ń bẹ agbọ́dọ̀ ṣe kí ni agbọ́dọ̀ ṣe sọ̀lá kò sí excuse. torí ẹ̀ ọlọ́run bá sọ nínú alukur'an wípé ìdá kúntà fíhìm fa aqamta lahum as-salata faltakum ta'ifatun minhum ma'ak. tí wọn bá ń bẹ láàrin wọn lásìkò ogun tó o sì síwájú wọn ṣe sọ láti fún wa níjàmá kápá kan nínú wọn dúró pẹ̀lú wa ànábì sallallahu alaihi wasallam wọn gbọ́dọ̀ dúró lọ́wọ́ gbàǹdùkú lásán wọn gbé nǹkan ogun wọn lọ́wọ́ wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ alẹ́ wọn gbọ́dọ̀ gbàgbé wọn gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ fọnú fọra o lórí pé àwọn kẹsì rí retí kẹ fọnú fọra ni àsìkò ogun ni ẹ o ìgbà tó bá bá sọ láti dé dajì fáwọn eléyìí ní sọ láti tó ṣe pín fún tó ṣe pín fún kínní tó ṣe pín fún méjì èyí tó ṣe pín fún méjì ńgbà bá kíráka méjì tán káwọn jàmá yòókù náà ń kọ́ káwọn eléyìí ó parí sọ láti ara wọn kó wọn máa lọ káwọn jàmá tó kù káwọn wá jọ rẹ kó bá wọn parí ìyókù ńgbà tí wọn bá parí tiẹ̀ àwọn náà máa pé tiwọn ọlọ́run ọgbà pé tó bá ṣeé ṣe ká ṣe sọ láti wà ní jàmá lásìkò ogun ọlọ́run ọgbà fún mọ́kàdá sí eléyìí ń bẹ́ẹ̀ nú àwọn ẹ̀rí tí al-Zahiriyya àti àwọn Hanabila tí wọ́n lò láti sọ pé ọ̀ràn yẹn ni ká ṣe sọ láti ń jàmá kọ́dà Zahiriyya tó sọ pé wọ́n ṣọ́ọ̀tù májẹ̀mú ní tó bá ṣe ń jàmá ọlọ́run nígbà wọ́n nítorí pé ọlọ́run ọba kò gbà fún wa láti dá ṣe nígbà tó ṣe é ṣe lásìkò ogun pé ká ṣe ń jàmá báwo wá láti máa dá sí nígbà tí òṣogùn sẹ́yìn náà rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ fi hàn pé ọ̀ràn ayan ní ká ṣe sọ láti ń jàmá nígbà tọ́jọ́ pọ́kùn ni wá tá ìṣògùn tọ́ ilé ìjẹ́ ti sọ̀látùl khawf tẹ bá wo sọ̀látùl witr ohun ìdọ́fà kínú min babi idafati shay ila adadihi òun bẹ nínú pé wọ́n ti tì sára òǹkà rẹ̀ ni torí pé òǹkà rẹ̀ ò fẹ́ pín fún méjì láìsẹ̀kù náà ṣe pọ̀ ní sọ̀làtọ́l wẹ́tẹ̀r. ẹgbẹ́ wa yìí ó jẹ́ ti ọgọ́rùn-ún mẹ́rin àti mọ́kànlélógójì nínú tíra Bulughul Maram. ọwọ́ láti ọ̀dọ̀ Talih bóni Khawwat. رضي الله عنه عمن صلى مع النبي صلى الله عليه وسلم يوم ذات الرقاع صلاة الخوف أن طائفة من أصحابه صلى الله عليه وسلم صفت معه وطائفة وجاه العدو فصلى بالذين معه ركعه ثم ثبت قائما وأتموا لأنفسهم ثم انصرفوا فصفوا وجاه العدو وجاءت الطائفة الأخرى فصلى بهم الركعة التي بقيت ثم ثبت جالسا وأتموا لأنفسهم ثم سلم بهم متفق عليه وهذا لفظ مسلم ووقع في المعرفة لابن مندى أن صالح بن خوات عن صالح عن صالح بن خوات عن أبيه إبويه ولا تدى صحابي صحابي أجاء أكنين صحابة tí wọ́n rí ànábà Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ogun Zaatu Riqa' ogun yẹn ṣẹlẹ̀ ní ààyè tí wọ́n sọ lórúkọ yìí látàrí ogun yìí ogun yìí ló sọ bẹ̀ lórúkọ wọ́n nítorí pé ń jọ yẹn ẹ̀wù fàya mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú sàábé lára wọ́n wá fi àkítà lẹ̀ wọ́n fi àkítà lẹ̀ wọ́n fi àkítà lẹ̀ wọ́n fi àkítà lẹ̀ tòrá àkítà tó máa fi lé aṣọ ni wọ́n ń pè ní kíni rọ́kàá òní wọ́n ń pè ní rọ́kàá pípọ̀ rẹ̀ ní kíni rìkọ́à ogun tá a ti fi àkítà lé aṣọ kìí sì nǹkan kankan bàbàrà ní ayé ìgbà yẹn ẹni tá sọ̀rọ̀ bá ti ya yọ wo kíta tó sì lẹ́nu torí pé kò sí ọgbọ́n mi jù báyìí lọ wàá fà kíta lẹ àwọn èèyàn máa rí kìí ṣe kìíní kan ó sì máa bẹ̀rẹ̀ òfì gan kò sí kò sí kẹ̀kẹ́ àránṣọ so subhanallah ìlọsíwájú ìlọsíwájú ìlọsíwájú lọ́gbọ́n mi yàn ó ti dórí pé wọ́n fi kẹ̀kẹ́ àránṣọ. So tọ́ eléyìí jẹ́ báwọn. ó ní òun gba ìgbà wáyé wá látọ̀dọ̀ ẹni tó pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ṣe sọ̀lẹ́t ní ọjọ́ ogun Dhat al-Riqa sọ̀lẹ́t al bẹ̀rù tọ́ba tó bá jẹ́ pé ẹni tí ń sọ̀rọ̀ yẹn kì í bá ṣe sàhábà ni. àdéhì yìí kò bá ti fẹsẹ̀ rinlẹ̀ nítorí pé ìgbà tí wọ́n bá gbọ́rọ̀ wá lọ́dọ̀ ẹlòmíì ẹlòmíì tó gbọ́rọ̀ wá lọ́dọ̀ rẹ̀ yẹn ọ̀dà fún wa àdéhì rẹ̀ kò lè fẹsẹ̀ rinlẹ̀ torí pé à ń láti mú orúkọ ẹnì kọ̀ọ̀kan nínú àwọn tó gbọ́rọ̀ wá eléyìí tó fún wa láti láti mọ̀ pé bàbá sọ nípa rẹ̀ tó lòdòdó èèyàn ni èèyàn máa parọ́ àbótí ẹ̀jẹ̀ pé gbogbo tó gbà wá ọ́ dàrú máa lójú rí ọ̀tọ̀ ní tó gbọ́ ọ̀tọ̀ ní ti ń padà ń wí ṣùgbọ́n ìgbà tó ṣe pé sàhábì lòun a sì mọ̀ pé ńgbà tó sàhábì bá ní mo gbọ́ ọ lẹ́nu ẹnìkan tó sojú tiẹ̀ ẹni tó gbọ́ lẹ́nu rẹ̀ kò lè jẹ́ lómi àtikọ́jẹ́ kí ni sàhábì a sì pé ẹnu ti kò lórí pé gbogbo sàhábà ńkọ́ ọdún olódodo ni wọn ẹni tó dúró dọ́gba ni wọn torí àbùkátà láti máa tẹná wá ta ni talẹ́ni náà. wọ́n tún wá wá nínú al-Ma'rifa Ibn Manda rahimahullah wípé wọ́n sọ wípé Salih yẹn ọgbà látọ̀dọ̀ bàbá rẹ̀ ni látọ̀dọ̀ bàbá rẹ̀ ló ti gbà wá bàbá rẹ̀ Ibn Manda kan Islam ó sì láwọn tírà tó pọ̀ gan nínú àwọn tírà rẹ̀ òun náà ní Kitabul Iman Manda. ó tún ní tíra kan kitabu tawhid libn manda nínú àwọn olùmọ̀ ahlu sunnati wal jama'a lọ́wà. ó ló ń gbà wá látọ̀dọ̀ ẹnìkan nínú ẹni tó sojú ẹ̀ ìkóso sọ̀láàtì lẹ́yìn anábì sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ mẹ́mẹ́ yẹn nígbà àwọn sàhábà ridwanullahi alayhim àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú kí wọ́n máa pé àwọn ṣe tí wọn ò ṣe ìyẹn ni pé wọ́n ṣe fẹ̀ǹsẹ̀ láre tì ní tí wọn ò rí ṣe kí wọ́n sọ pé àwọn ṣe gbẹ́ẹ́njọ́ tá a ṣe sọ̀láàtì lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam àà ẹni ò sínú wọn bọ̀tí wọ́n gbọ́ lẹ́nu ẹni tí ọ wà nínú wọn. ẹ̀yin sì mọ̀ kí láyé sin ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ irọ́ ti pọ̀ jù gbogbo tí òṣojú rẹ̀ ọmọ sọ bí ìgbà tó ṣe pé ẹ̀yin náà lẹ́ sí gbogbo tí ọ̀gbọ́ ọmọ sọ bí ìgbà tó ṣe pé ọgbọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ pé wọ́n ti fojú ọ̀nà tọ́lọ́ ńlẹ̀ ojú ọ̀nà bí wọ́n sì gba ọpọlọ ẹni tí wọ́n bá sọ̀rọ̀ làwọn ń tọ̀ irọ́ wa pọ̀ lọ wọ́n gba ọ̀ọ́sẹ́rù àwọn ilé wa ni irọ́ tọ́lọ́ ń sọ pé àlàálà ànátọ́lọ́ àlẹ́ká àwọn ọ̀rọ̀ kéékèèké báyìí ìwọ wa ni irọ́ tọ́lọ́ ńlá náà ti máa pa bóòlù ń tóbi gbogbo rọ yóò ṣubú ni pọ̀ torí àwọn sàhábà ẹja kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn wọn náà lè ti sọ̀rọ̀ kan kó padà wá rántí pé irọ́ ló pa ọ̀pẹ ẹ dákun ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ mo ṣàtìṣe ni báyìí báyìí báyìí lórí sódà tá a ti máa dín wàhálà kù fúnra wọn jọ gbẹndẹ àlùkè hàn kò ní jẹ́ kó gèdè irọ́ irọ́ irọ́ irọ́ náà ló ti pọ̀ jù náà rọ̀ wa torí ẹ̀ ló ṣe jẹ́ pé rìwáyà kọ̀ọ̀kọ̀ dá gbà lẹ́nu àwọn èèyàn ayé ìsìn wàláhì nítorí ṣẹlẹ̀ lójú wọn tí kálukọ́ bá nàrètì bó ṣe ṣẹlẹ̀ ẹ̀rí pé máa ti pọ̀ sí lọ́rọ̀ yẹn yàtọ̀ kí ló ń bí irọ́ ni because àwọn èèyàn àwọn fẹ́ràn exaggeration kọ́ ọmọ jáwé sóbì bí nǹkan ò ṣe tó kó ló tó bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ tó fi máa ní lóò ẹni tó lè fún wa ní details nípa tó ṣẹlẹ̀ àti lágbájá ẹni àti ìrùn tọ́pọ̀lọpọ̀ fi yòókù tó ń torí de eléyìí bọ́rọ̀ bá ṣe mọ ni ẹja máa gbé nítorí bá sojú wa ká ló sojú wa èyí tí ò sojú wa kò sojú wa wọ́n sọ fún wa ni ẹni tó sì sọ fún mi ni sọmọ kí tó bá padà já sí ìwọ kọ́ ni wọ́n fẹ́ sùn kàn irọ́ ni wọ́n pa fún yín ọ yàtọ̀ sí irọ́ lẹ pa fún wa. so bẹ́ẹ̀ lọ yẹ ká máa mójútó gbèsè àyèwà tó rà kù tẹ bá sì kú ọlọ́run bó ṣèṣirò fún wa ní táwọn sábẹ́ ń bẹ̀rù ní tiwọn táwọn sì parọ́ wọ́n ń bẹ̀rù kí ni táwọn sọ fọlọ́n tó bá dijọ́ gbé náà rẹ̀ agbọ́pẹ́ ti pàtẹ́wọ́ fún wa gbósùgbà fún wa kí láà rí gbà lọ́dọ̀ ọlọ́ kọ́sára táwọn lọ́fẹ́ ṣòfò lọ́dọ̀ ọlọ́ wàláhì kò sí. tọ́ anna ta'ifatan min ashabihi sallallahu alayhi wa sallam saffat ma'ahu. wọ́n ní apá kan nínú àwọn sàbẹ̀ ànábà muhammad sallallahu alayhi wa sallam wọ́n tó sáfù pẹ̀lú ẹ̀ ẹ̀rí kí wọ́n ní mínà ọ̀fàárì yìí kọ̀dákọ̀ ànábì náà kò sí sọ pé ànábì kò sí sọ pé àròsùl ó sì tún sọ pé sallallahu alaihi wa alihi wasallam. nítorí wọn lomi ẹni kíni bọ́mìr láti tọ́ka sí ànábì sallallahu alaihi wasallam. bọ̀tọ́ ti ké bọ́mìr ló lò màtó ti dé pé ànábì sallallahu alaihi wasallam lágbàlẹ́ ó tún sọ pé sallallahu alaihi wa alihi wasallam. báwa ni wọ ọ̀ndàkọ̀ Muhammad ọ̀rì Muhammad àwọn alọ́ba ànábì sallallahu àríwá rẹ̀ sẹ́lẹ̀ iná ìlẹ́nu mi ò dáa pé ọkàn máa pé bíbá tó ṣe pé kan sọ̀rọ̀ bàbá kan ti ń toró gbó. torógbó. bọ̀míìr lásán ìní eléyìí ló ń bì ó sì tún sọ pé ki ni sallallahu alaihi ariwa sele ẹ sì ti mo mà al-bakhilu man dhukirtu indahu falam yusalli alayhi. àrí. bakhil yẹn tẹ bá sọ yìí pé ẹ̀ itlaquhu. yansọ́rìfù lọ́fùdù bíhi ilẹ̀ fọ́rdì kàmìl ajẹ́kójúló wà hún lẹ́ni tí wọ́n dá kó ànábì sallallahu alaihi wasallam lọ́dọ̀ rẹ̀ tọkọ̀ tí ó sẹ̀sẹ̀ láti sọ. ẹ̀sìn mọ̀ pépè wà tí màláìka ṣẹ́tà ànábì ń sáàmì ọ̀gá gbogbo màláìka ń ṣépè ọ̀gá gbogbo ọmọ ànábì ádámà ń sáàmì ẹni tí wọ́n ṣépè fún gbé àbí ògbé wàláì ògbé ọlọ́run kò tẹ́ńbẹ́lú ẹ̀ ọlọ́run bá kò dójútì

téèyàn ṣẹ̀ṣẹ̀ ní ìdí à òòrá dúró orí ibú tí ń retí ẹni tí òṣè sallallahu alaihi wasallam ṣẹ̀ṣẹ̀ ní ìdí kí wọ́n ṣẹ̀ tún àtọ́jú oṣù tẹ́lẹ̀ ni ẹ̀hìn kí wá sí ká máa lò láti fi pa àwọn èèyàn lẹ́nu mọ́ ọ ẹ̀hìn kí táwọn máa ti ń sọ̀rọ̀ náà sallu ala nabiyil ṣùgbọ́n a sọ pé lóyún òsínú súnà òsínú súnà wípé <laughs> báyọ̀ máa ń pariwo ọ̀nà tá a lè gbà sọ pé ẹ̀dá kan ẹ̀dá kẹ́ẹ́ sọ́lù wà lónìí kò sọ́lù wà. ẹ rí pé kálukú tún dákẹ́ lọ. fa yẹn kí dípò káfẹ́ ẹgbẹ́ nu lọ. wọ́n ti mọ̀ láàrin ara wọn níbi kíbi láyé yorùbá yìí láyé yorùbá láti máa rú àmọ́ láyé haúsá. sọ̀rọ̀ àrùn sọ́lù wà lónìí sọ́lù wà lónìí. kálukú ti gbẹnu lọ́nu wọn á tún ti bẹ̀rẹ̀ sísọ wọn tún tẹ bọ́tìnì ṣé eléyìí ńlá lọ́ọ̀nì kẹ́ẹ̀ máa eléyìí bá mísírà àwọn ti gbé wa nítorí pé àmì sọ fọlá ọ̀nẹ́rì sọlọ́lá aláhùn sọ̀rọ̀ tọ́ra fọlá ọ̀nẹ́rì so eléyìí wọn àmì sọ̀rọ̀ mo rò pé bàbá àwọn ọmọ kan tó ń lọ kéwù àwọn náà ti gbé wa ti pẹ́ táwọn náà ti di bàbá bàbá wọn ti wá tà fáwọn èèyàn so eléyìí ò sí nù lànà àwọn súnà so torí di eléyìí tí wọn ti dárúkọ ànábì sọlọ́lá àṣọlá nínú ọ̀rọ̀ sọlọ́lá àríṣọlá ọlọ́run sì ní kí n sọ kí n bọ̀ ọ gbọ́ lẹ́kọ̀ọ́ pẹ́ nìkan mọ̀ ọ́ ah, kò ní sọ̀tọ̀ lọ ẹ̀rọ kò sí wà mọ̀ ń ṣe fún ìbá lọ ni ó sì ṣòro fún mi pa mo sì ti wí. ilé ìjẹ́bù ti ṣe jẹ́ o. tọ́ tọ́fẹ́t máa hó tọ́ ife tó ń wíjà aláàdù gẹ́gẹ́ bí àyà yẹn ti ṣe wá ni. wípé tí wọ́n bá ń bẹ láàrin wọn tó sì síwájú wọn ti sọ̀ láti wọn sọ́nà méjì ìyẹn tó bá jẹ́ pé ọ̀tá yẹn ọ̀tá tẹ̀ ń bájà ń bẹ wájú yín lèsì pé pàpọ̀ yín náà wà o àwọn ọ̀tá ń bẹ wájú yín so ẹ tò ní sáfù méjì ó pin àwọn ọmọ ogun sí méjì àwọn kan á tò sẹ́yìn máa àwọn kejì ó dojú kọta pẹ̀lú nǹkan ìjà tẹ bá tẹ bá kí ni á sì iná fún yín nu yín ó dùn ẹ má rò pé à ń ṣe sọ láti àwọn yòókù ti sùn ìtumọ̀ rẹ̀ nù. bọ́tẹ́nìkan ní ṣé ó sì wà practicable yes láyé john wọn practicable láyé ìsìn kò dájú o àti tó gun ọba ti bẹ̀rẹ̀ bí kọ́ lẹ́kọ̀ọ́ nǹkan ha mọ́ra wa lọ́nà àti kó táǹkà jù àti kó gbogbo ẹjọ́ bí wọ́n máa ṣe láyé ìsìn náà tó ọkọ̀ máa dẹ́rù bara wọn irú ètò amẹ́ríkà ń ṣe ní ìsìn tó ń kó bàálù ogun wọn jọ sí Angeles ní Turkey àwọn bàálù yẹn á fò lójoojúmọ́ ní pé ìwọ Súríà sọ̀ra sórí sórí sórí àwọn bàálù yẹn máa wọ̀ náà àwọn tó bá tí nǹkan bá bẹ̀rẹ̀ bá ti máa dànù ẹni tó bá ń tòsí ibi tẹ́tí sí eh, eh, ọ̀dọ́ ọ̀dàkùnmọ́jọ́ mẹ́jẹjọ́ ayọ́ sẹ́lẹ̀ ọlọ́ọ̀dọ́ tó bọ́ yá kíjì ò tó bẹ̀rẹ̀ àmọ̀ ti sọ̀láàtò kọ́ọ̀ àmọ́ láyé ìsìn tógun bá bẹ̀rẹ̀ kò sí bá a ti lè pín ọmọ ogun o wípé ẹ̀yin ẹ lọ tòsí ẹ̀yin máa ẹ̀yin a wọ́n wò pé golden chance mo rò pé gẹ́tì láì sí gbé báàlù golden tank ni nítorí pé àwọn àwọn àwọn missiles wà tó yẹ pé tó má direct ẹ̀ sí yín ìdí sẹ́yìn tí ń ṣe sọ láti wọ́n parí yín kámẹ́sẹ̀ tí sọ pé helicopter lásán níbi sẹ́yìn tí ń ṣe sọ láti tó bá bẹ̀rẹ̀ sí da bọ́ǹbù rẹ̀ lẹ̀ gbogbo èèyàn kù lọ. sọ nítorí di eléyìí kullu waqtin bi hasabihi gbogbo ìgbà bá bá ṣe gbà ní kété pàwọ́ àyà jùmọ̀dá jáàmìdú alùkùl àwọn ìtọ́ pọlọ wọn ti dòkúta tá a pè bọ́ ṣe sọ́nù kíkà tó sá fún méjì ẹ̀yẹn dúró ẹ̀kọ́ ju fún wọn ká àà o because ọlọ́ni wàlá tó kó bi àìdíkùn ìlẹ̀tà ló kàn ẹ́ mọ̀ fọ ara yín kó parun bá ara yín o torí kété bá sọ pé bí ọlọ́run ti ṣe sọ́ọ̀nù náà lẹ́tò lónìí ogún ti ti bẹ̀rẹ̀ àwọn adájí ọmọ ogun ajẹ́ ten thousand àwọn five thousand kó tó sẹ́yìn imam five thousand kó dojú kọ̀tà sẹ́yìn sì ti mọ̀ yín pé generally kò sí bá a ṣe lè pọ̀ tó generally láti ìgbà tí islam ti ń bá kèfèrí jà tó ń ka mùsùlùmí máa tó wọn. ìdájí wa tún wá wà less concern nípa ogun tí ń lọ à ń ṣe sọ láti ní ìsìn à wọ́n á fi chance yẹn lò wọ́n pa àwọn pàkópa. torí ẹ̀ náà lọ́lọ́wọ́ bá ti parí ọ̀rọ̀ pípẹ́ in khiftum farijalan aw rukbana ìgbà tí ọba rọrùn láti pẹ́ tí o bá wọn àti pé kálukú láyé rẹ̀ nínú táǹkì rẹ ni nínú bàálù rẹ ni nínú ìwọ̀n tí pè submarine rẹ ni ẹ máa bá sọ láti ń lọ bẹ̀. màá sọ pé ah, ọlọ́run tí ní ká ṣe ń jẹ́ màdàkùn tí ọba ṣe é ṣe ọlọ́run tó ti mú ọ̀nà mi wà. mọ̀tíláyé jọ̀hún ogun tí wọ́n ń jà òun lógun akin torí pé á dojú kọra ara yẹn láyé ìsìn ogun tí wọ́n ń jà ogun ọ̀lẹ ni ẹ wàlá ogun ọ̀lẹ ni because bọ́wọ́ rẹ bá ṣe gùn sínú technology bẹ́ẹ̀ ni wọ́n máa pọ̀ lágbára wàrà ọ̀lẹ gidigidi ní gbogbo àwọn tí ń jà ọ̀lẹ gidigidi ni wọ́n nítorí ẹ̀ ló ti jẹ́ pé ọmọ ogun torí ilẹ̀ iṣẹ́ wọn léwu ju ọmọ ogun ojú omi lọ ó léwu ju ọmọ ogun ojú sẹ́mà lọ. náà pé tójú omi tí ẹ̀ bá ní tó strong débi pé ẹ mú ọ̀tẹ̀rì sínú odò àwọn náà máa ṣe yín lọ́sẹ̀ ránṣẹ́ ni ẹ̀ nílé súnmọ́ wọn máa da nǹkan burúkú ránṣẹ́ sí yín ni. lẹ́yìn náà bá ti lọ́kọ̀ bí omi tí ọba alágbá tó ti wọn wọn lè tẹ́rì. àmọ́ ọmọ ogun orí ilẹ̀ ẹ rí i pé bẹ́ẹ̀ bá padà gbàlú gan ọmọ ogun orí ilẹ̀ ni ó ṣe bàbá fẹ́ mọ̀ ìpínṣẹ́ ti borí ọ̀tá abẹ́ ti borí wọn ẹni tí ọmọ tọ́ lójúlé lójúlé títì títì ta ni ọmọ ogun orí ni. àwọn eléyìí wọ́n gbọ́dọ̀ láyà bẹ́ẹ̀ lógun ayé jọ̀ ń rí ogun ojúlé sójúlé ogun kọjú sí mi kí n kọjú sí ọ ẹni tí wọ́n bá yáwọ́ kọ́pọ̀ ní kejì ni ẹni tí ọba sì gbójú sí kò lè lọ sí ogun yẹn wọ́n tó sọ pé ogun ń tó ti ń yàgbẹ́ òsì ọtẹ́lẹ̀ ń ti ń ẹ dákun sẹ́yìn bá dojú ogun kí ni ò lè ṣe. lẹ́yìn náà kì í ṣe pé wáyà àwọn ní àwọn sophisticated weapon irú ìtawà ń lò láyé tí wọ́n ní àdá náà ní idà because àdá idà ìwọ ò lè lo àsìkò súnmẹ́ni tó tó tó tó tètè lọ́sẹ̀ àyàfi ọfà nìkan ọfà náà ó sì ní ibi tó lè tó tó lè jìnnà sí mọ́ kó tó di pọ́ bá àbọ̀ fẹ́ sọ ọ̀kọ̀ mẹ́lì mélòó ló lè wà tí ó fi bá ó túmọ̀ sí pé ogun ẹni tó gbó gidigidi lógun ayé jọ ọ̀rọ̀ nǹkan sáyàn lọ́gbẹ́ burúkú ọ̀rọ̀ nǹkan síyàn létè rẹpẹtẹ eléyìí tí ò sí lógun ayé ti àwọn ọmọ ogun kan jagun ní sẹ́gbọ̀n kí wọ́n pààyàn bíi one million majority ẹni tí sì ń pààyàn kò sí nǹkan tó ṣe di pé kóògùn ọkàn mú kó mú ankatif kọ́ máa nu agbárí nínú bàálù kọ́ máa ṣe báyìí ok ok ok ok I made a mistake ibi tí wọ́n kí n sọ bọ́ọ̀bù sí kan ok ok ẹ̀yẹn sọ́ọ̀rì yóò sọ́ọ̀rì báwo ti pa ó <laughs> ti pààyàn lọ́rẹ́gẹ́dẹ́ ó ti ń ṣẹlẹ̀ lógun ayé ìpinnu so ìdí inú tó ti jẹ́ pé technology ìní ń bára àwọn jà lónìí àwọn ọmọ ogun tòní wọ́n lè kọjá sísọ wọ́n lè kọjá sísọ. So torí ẹ̀ anabi sallallahu alaihi wasallam ó tu àwọn ọmọ ogun rẹ̀ sọ́nà méjì ó pín wọn sọ́nà méjì àwọn kan dúró lẹ́yìn rẹ̀ àwọn kan kọjú sọ́tà torí pé kò sí bọ́sọ̀ ṣe wá kọlù wá táwọn eléyìí náà ní kọlù wọn lágbára wọn bá ká wọn torí pé wọ́n fẹ́ẹ́ dọ́dọ̀ wa lè já sọlá ká dojú kọ wọn. anabi sallallahu alaihi wasallam fa salla bil ladina ma'ahu rak'a anábì ṣe rákà kan pẹ̀lú àwọn tó ń bẹ pẹ̀lú ẹ̀ rákà kan tó ṣe pẹ̀lú wọn yẹn ó túmọ̀ sí pé sọ̀láàtù tí wọ́n ń ṣe onírákà méjì ni sọ̀láàtù wa lọ rákà méjì sọ̀láàtù fẹ́jọ rákà kan ní anábì ṣe pẹ̀lú tiwọn tó ń mẹsàbẹ̀tẹ̀ kọ iná anábì wa dìde dúró ìdúró lọ́wọ́ láì ṣe nǹkan kan nínú rákà ẹlẹ́ẹ̀kejì ó dúró dákẹ́jẹ́ ẹ̀yin mọ̀ pé tí kò bá sí sọ̀láàtì kọ̀ ọ́ kọ̀tọ́ kó dúró dákẹ́jẹ́ nínú rákà kankan nù sọ̀láàtì kọ̀tọ́ sọ̀ntorí èdè eléyìí báyìí ìdíwọ́ àti pòtá wà ńlọ bí kélé yọ wọnú sọ̀láàtì léyìí tí kì í wọ inú sọ̀láàtì tẹ́lẹ̀ anábì dúró dákẹ́jẹ́ wà á tẹ́ mọ̀ lè ànfọ́sẹ́hìn ẹnìkọ̀ọ̀kan nínú àwọn èèyàn parí sọ láti ẹ̀ fúnra rẹ̀ ẹnìkọ̀ọ̀kan nínú wọn parí sọ láti ẹ̀ fúnra rẹ̀ yẹ́sì kí wọ́n tún ti ẹnìkan wájú o ẹ̀yẹn bá parí rẹ̀ jàre oníkálukú parí tiẹ̀ fúnra yàtọ̀ sí bí ẹ̀yin ṣe gbọ́ fíkì yé ní kọrínkọ̀dì àsìkò tí ìmáàmù yín ti ń bá sọ láti lọ ìmáàmù wa jẹ́ pé ó parí sọ́láàt èyí wá tóbi mẹ́rin àkókò kan náà lẹ́jọ́ wọlé rákà méjì méjì lẹ́yìn bá ẹ wá tí ẹnìkan wá dúpẹ́ kọ́ bá yín tó parí ẹ̀ lè máàmù nàmbà tù níbo ni fíkì wá wà mẹ́ ọ̀pọ̀lọkàn dorí kodò lásán kò sí fíkì kankan nínú eléyìí oníkálukú kó ṣe kí ni kó parí sọ láti rẹ̀ àní ìdílé ìmáàmù nàmbà tù mà oníkálukú kọ́ parí sọ láti rẹ̀ tọ́ oníkálukú wọn wọn ń parí sọ láti rẹ̀ ìmáàmù sì dúró nígbà tí kálukú parí tiẹ̀ tó máa ń sọ̀rọ̀ fún kálukú lọ táyà àwọn ẹni tí àwọn kọjú sọ́ta ọ̀ sọ́sọ́ fún wíjà àwọn adójúkọ̀tà ni ẹni tó ti dojúkọ tá tẹ́lẹ̀ tó wọn bá wọn bẹ̀rẹ̀ sọláàt àwọn wá tó sẹ́yìn ànábì sallallahu alaihi wasallam kí ni agbọ́yé mi nìsín ẹni tí ó tó sẹ́yìn ànábì sallallahu alaihi wasallam rákà kan la ànábì sì pẹ̀lú wọn ìgbà tó parí rákà kan yẹn òun dìde dúró sallallahu alaihi wasallam àwọn èèyàn àwọn pé sọláàt wọn ti rákà kọ̀ọ̀kan lílọ táwọn eléyìí ń parí sọ láti lọ́kọ̀ọ̀kan kálukú lọ dípò ẹlòmíì lọ dípò ẹlòmíì ẹlòmíì ti dípò rẹ̀ ń wá wọ́n tó sẹ́yìn ànábì sallallahu alaihi wasallam kí lẹ gbọ́ ìmẹ̀. kìnìfìkì tó àmẹ́ oníkálukú wọn pé kèsì lẹ́yìn lẹ́yìn clear gan. rárá nàám rárá rárá nàám rárá tó máa ń béèrè kí ẹsẹ̀ tó kílẹ̀ àwọn ń béèrè inú ẹ̀ ni ó fi hàn yín pé eléyìí ń ronú dáadáa eléyìí ń ronú dáadáa rárá barakallahu fik tani báyìí fíkì tó à ń bẹ. ìwọ ń lọ ẹlòmíràn á rí pílẹ̀tì rẹ ọ̀ ń lọ ẹlòmíràn ṣé wọn lálùwà làwọn á rí mo rò pé yé torí tó lè bọ́ sórí ẹlòmíràn kan wọn ok sọ láti tá a máa ń ṣe lásìkò ogun òbúkátà mo rò pé yé wa fíkì tó à ń bẹ. by the time tí wọ́n ń pè fún sọ̀láàtì kálukú ọmọ sí àlùwàlà kí sẹ́kẹ̀ gbogbo wọn náà o bẹ́lẹ̀ bá ti ṣe eléyìí náà ó tún ṣe eléyìí bá ṣe eléyìí náà ó ṣe tí ò ti ń jẹ́ pé gbogbo wa la kàn wá ń di àlùwàlà kálukú ti wà lálùwàlà wọ́n kàn ń retí pé tí àwọn jẹ̀mọ́ yìí bá ti lè parí àwa náà lọ dípò wọn ni eléyìí fi hàn yín pé kíyàn jẹ́ni tó ṣe pé wíṣíwáṣí ń dà láàmú mùsíbà ni àbí èsì mùsíbà o ti sàlù àlá o tún wò kọjá ogun láwa yìí o tàwọn kan sọ fún ọ kó gun tó di ọgbọrọ nígbà tó gun débò ló sì tẹrẹnu mi wà tó ti gba ṣètọ́ni láyé inú ìgbésí ayé rẹ̀ bàjẹ́ ní ìsìlámàjọ bẹ̀rẹ̀ sọ láti lọ iṣẹ́ pẹ̀lú ẹ̀ yọ yọ lẹ́nu pé yóò kú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹlòmíràn gba alálejò ní sáfù mi yóò tún kú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹlòmíràn tún alálejò ní sáfù mi yóò tún kú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹlòmíràn tó gba at the end of the day kò ní báraka kan kí ló ń ṣe yín sà nínú mi nì ṣètọ́ni jókòó sínú yín nìyẹn wọ́n tó ti rí ọmú ó ti mọ̀ pé ìwọ ń tiẹ̀ ọlẹ́ burúkú àlọ́ ń sọ fún ṣètọ́ni pé mo ti sàlùwàlá mo ti ṣe gbogbo ètè rẹ tó ń gbé wa irọ́ lásán kò sí tó sàlùwàlá mi ìtó nìyọ̀dá ìtó ló ti jáde kì í ṣe sú atẹ́gùn lásán yìí mo gùn fẹ́ni hmm, pẹ̀lú bẹ́ẹ̀ tó bá ti di wọ̀síwàsí ọlọ́run gbà pẹ̀lú àti lókun ìgbà tí ìbá rí pé wọ̀lọ́ máa jẹ́ wa o ẹ̀wà àti gàárì àti ọ̀gẹ̀dẹ̀ nǹkan iná rí gbogbo ó sì dénjà nú ẹ̀ <laughs> wọ́n da gàárì síbẹ̀ wà wọ́n tún wá fọ́ gẹ̀dẹ̀ wọ́n tún fi sí wọ́n tún wá mu mílíkì sí. sùsẹ́ mọ̀ pé lè yẹn ntí máa ń ti jẹ ojoojúmọ́ nu tòótọ́ wá pé kò rí sọ láti kan ṣe àpèyẹ ẹ̀sìn tójú wá ń kọ́ lójú rí tòótórí pé ro eléyìí kò lẹ́síkìsì kankan tí wọ́n ti ń jáwọ́ máa lọ tún àlọ́ ara ṣe ni wọ́n gan náà ní ṣètọ́ ni tó ń dára láàmú. tọ́ anábì wa dúró oníkàlùkù parí sọ láti rẹ̀ síkìù kànú oníkàlùkù parí sọ láti rẹ̀ síkìù oríṣi kànú. iye tó ṣeé ṣe ipe kó o tò lẹ́yìn imam kó o sì sálámà síwájú imam bẹ́ẹ̀ ni ariwo rẹ̀ nínú sọ̀látùl khawf wa alayhi apá kan nínú àwọn fuqaha wọ́n sọ pé tí ìwọ bá ní ìdí kan pàtàkì tó mú ọmọ sí sọ̀látùl maghrib lákòókò maghrib àwọn yẹn tó wá ń sọ ìṣá ẹni wọ́n wá dé ọba sọ̀látù yẹn láti bẹ̀rẹ̀ ọba rákà mẹ́ta gbàtó parí rákà mẹ́ta yẹn ìwọ lè sálámà kó sọ̀táyà kọ sálámà ṣáájú kí ìmáàmù rẹ̀ tó sálámà kó o sì tún sagbára láti lọ bá a nínú ọ̀rọ̀ ẹlẹ́kẹrin láti bẹ̀rẹ̀ sọ̀láàtù ìṣà pẹ̀lú wọn. lèmọ́dá wọn ni inna dhalika hasilun fi ba'd suwar sọ̀láàtù al-khawf. sẹ́gbẹ́rú rẹ̀ ṣẹlẹ̀ nínú àwọn apá kan nínú ọ̀nà tó ń gbà ṣe sọ̀láàtù al-khawf. eléyìí lè rí tí wọ́n mẹ́. tòtá bá fẹ́ kanta rẹ̀ níta fi kanta rẹ̀ pọ̀ mo rò pé yé wa pé kéènì ṣé sọ̀láàtù al-khawf ni wọ́n á ṣe ní ìsìn صح ولا لا وأنت صلاة المغرب بلا خوف كل سياسة صلاة الخوف عند الخوف فجرى قياس مع الفارق wọ́n jọra ẹlẹ́kejì ó ní wípé ìgbà tí wọ́n sọ wípé wọ́n lè sálámà wọ́n lè parí sọ̀láàtì wọn lẹ́yìn imam ṣe sọ̀láàtì kọ́ọ̀ tẹ̀bíbi kan ló bi fa kò sì sí dnd yajuzu lil udri ma la yajuzu li ghayri al udri fa alayka an tantazir. حتى يسلم الإمام فتسلم لتسليمه bẹ́ẹ̀ náà ni ṣétí ìmáàmù rẹ̀ tó máa ṣe sọ̀látù jẹnáàzà wọ́n máa ṣe allahu akbar allahu akbar allahu akbar ó di mélòó mẹ́ta àbí mẹ́rin ọ̀dọ̀ allahu akbar ó di mélòó tọ̀ sọ kí ìmáàmù sọ́lá àbí ọ̀yẹ́ sọ̀rọ̀ máa bá ti ní Allahu Akbar kí ni wọ́n sìn ṣe ó sọ Allahu Akbar ní àbọ̀ sàlámà wípé innama ju'ila al-imamu li yutamma bihi ẹnìkan lakin la fil khata' yéé ṣe inú àṣìṣe ìtorí pé lóye àṣìṣe ló ń ṣe o. tọ́ wọ́n á sọ pé man amila amalan laysa alayhi amruna fọwọ́ rọ́ọ̀dù kọ́ fọ́ọ̀mù nǹkan rẹ̀ rọ́ọ̀dù báwo ṣèbá nàbí ṣe márùn rí ó tún ṣe mẹ́fà rí sallallahu alaihi wasallam ó tún ṣe méje rí ó tún ṣe mẹ́sàn-án rí. rárá arí nínú fuqaha tó sọ pé tí ìmáàmù bá ti ṣe kọjá mẹ́rin lórí àwọn Abu Hanifa wọn ní sálámà kó sílẹ̀ bíbí dàátìhì oníkọ́ máa bá bídí ààrẹ lọ. ṣòro ló yọ sálámà wọn ní torí pé nínú salatul khawf ọwọ́ àánú súwọ́rù sọ̀látùl khawf wípé èèyàn lè sálámù ṣáájú imam ntọ́fàtà sí máa àpèjú yẹn wá tí wọ́n bá ń kà ń jọ kan ọmọ rí tí wọ́n rí káàsì ni. sígbà tó ti tọ́ nínú sọ̀láàtì orí ti kà ó ṣeé ṣe kí máa mú ti sálámù ṣáájú imam kí wọ́n ló mu tọ́ǹbẹ̀ tí ò ní jọ tọ́ǹbì náà. mo rò pé yọ wa bọ̀tí tá a lè tì ọ́ pọ̀ àmọ́ ká kọ́kọ́ gbọ́rọ̀ ẹni tí ń sọ̀rọ̀ yìí yóò fún wa láǹfààní àti lè fèsì fún tí ọba ṣe déédéé lésì tí ọ̀pá lẹ́nu mọ́ fẹ́m. àmọ́ tí ọba gbọ́n tèmi ń sọ yé tí ó sì bọ́ láàmú tí ọba lọ fẹ́ fèsì fún àti dọ́njà kadì yóò wà very easy. àkọ́kọ́ nǹkan tí olùmọ́mọ́ kọ́kọ́ sẹ́nu ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bọ́ láàmú ọkọ̀kọ́ bẹ lọ́n kó jẹ́ kọ́rọ̀ rẹ̀ ó yé ọ̀nà. torí tọ́rọ̀ tiẹ̀ bá yé mi àsìkò tí mo bá fẹ́ ṣe àwọn àlébù tó wà mẹ́hàn yóò wà very very easy fún mi láti fi hàn àmọ́ torí pé ti sọ̀rọ̀ mo ti mọ̀ pé bàbá yẹn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rẹ̀ báyọ̀ láàmú fa torí ẹ̀ mo kàn fẹ́ dànù à ọ̀tẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà torí ẹ̀ ló ti jẹ́ kí máa gbọ́rọ̀ ẹni tí ń wáyé dáadáa náà kó tó di páwọ̀ á múra láti fèsì ṣe pé múra fèsì ni ó síwájú gbígbọ́ nítorí pé tó ọba gbọ́n ti ń sọ yé tó máa ń fèsì ọ̀pọ̀lọpọ̀ ẹni tó tu ọ̀nà ọmọ ọpọlọ rẹ rẹ́rìn pé àtúntì ẹ̀gbọ́n pọ̀ àsìkò tí ẹ̀gbọ́n àkọ́dà mo ti bọ́ gbọ́n ni o. so èèyàn á di dìdìrìn lọ́dọ̀ ẹni tó yẹ kí ọmọ kan sára sọpọlọ rẹ̀ so àwọn fòkàn á máa ń rìfẹ́ àti nǹkan yìí púpọ̀ wípé kò burúkọ sálámà ṣáájú imam torí pé wá nínú sọ̀látùl khawf láwọn àyè kan wípé èèyàn lè sálámà ṣáájú imam ثم sarafu lẹ́yìn náà làwọn wá lọ ànábì sì ń bẹ́ ń dúró sallallahu alaihi wasallam àwọn eléyìí wá lọ tò síwájú ọ̀tá àkọ́kọ́ ń bẹ̀ yẹn ìpèpè lọ sí di ẹ̀sìn islam ń bẹ̀ bẹ̀ àwọn yìí báyìí jà nítorí pé kọ́lọ̀ rẹ̀ torí ẹ̀yà rẹ̀ torí ìlú rẹ̀ torí èdè rẹ̀ a'udhu billah islam kò sí tó fẹ́ fi ẹ̀yà mẹ́yà sí sẹ́wọ̀n pé gbogbo ẹni tí ń bá jà ń bá wọn jà nítorí pé wọ́n jẹ́ kufar wọn ò ṣe islam wọn ò sì fẹ́ gbà ká pè yẹn sẹ́sìn islam àwọn ò ní ṣe wọn ò sì ní já pẹ̀lú mi ọ̀dà kò burú ẹ máa san jizya àwọn tó láwọn ò ní san ànábi ni tó bá rí bẹ́ẹ̀ sasta'in billahi ala qitalihim nígbà náà tọrọ kọ́ lọ́rùn ọ̀lọ́ láti bá wọn jà tọ́wọ́ bá wọn jà ìdí nu tẹ́ fi rí ẹni tí Usama pọ̀pá tó pọ́ sọ pé kí ni la ilaha illallah because ìjà ti parí mẹ́rin kí ló dé tàbí ń bá àwọn ọjà tẹ́lẹ̀ náà wọn ò fẹ́ ṣe islam wọn ò sì fẹ́ kẹ́lómi náà ṣe wọ́n sì láwọn ò ní sanwó tàn tọ́ ìwọ́n tí wọ́n á pa wọn ti pọ́sọ láìra ìlọ́la kí làwọn wá kó ṣe tẹ́lẹ̀ náà tọ́ máadà taf'alu bi la ilaha illallah yawm al-qiyamah gbọ́dọ̀ ti tẹ̀lé àìlà ìlọ́lá àjọ ọ̀gbìn náà ó lọ sọ ọ́ torí pé ń bẹ̀rù kú ni múnásìkì ni àní kí ló ti tẹ̀lé àìlà ìlọ́lá irú ọ̀fọ́ ìwọ́dọ́kàn rẹ̀ tẹ̀lé tẹ̀rí sọ láti tí wọ́n ń ṣe yàn pẹ̀lú gbógun ṣe gbà wọn níwájú àwọn ọ̀tá ìpèpè sẹ́sìn Islam torí sẹ́ni tó fẹ́ bá níjọ́ ọmọ wò pé àwọn èèyàn yìí mọ̀ sí àyà ni awápá para wa àwọn sì tún tò pé wọ́n tún sin ọlọ́run wọn ẹ̀sìn yìí mọ̀ múmú láyà wọn pọ̀ ẹnìkan mọ̀ pé káì ẹ̀sìn tó ẹ̀wẹ̀ mi torí tí tí wọ́n ń ṣe ọ̀bá dá wọn lójú wọn ò tún ní máa ṣe lójú ogun wàhálà ẹlòmíì lè gba ìsìlámù lẹ̀ kódà àárín àwọn ọ̀tá lè dàrú pé ah, ọ̀dà ẹja náà wá kan sí o torí pé àwọn kan ní wọ́n láwọn sí ọlọ́run tí wọ́n kọ́ mẹ́jọ pọ́lọ́run tí wọ́n wà bẹ́ẹ̀ tí wọ́n pa gbogbo wa o àdílé ẹ̀kọ́ ni àwọn àwọn ọ̀gá wọn bẹ̀rẹ̀ rárá ní ọ̀nà olúwa ti sọ pé àbórí níjò lọ sọ fún ọ. so eléyẹn yóò máa ṣàfihàn bí Islam ti ṣe dáa tó. so torí ẹ̀ ló ti jẹ́ pé a gbọ́dọ̀ fi sọ láti lẹ̀ ní gbogbo àyíká yìí ọfíìsì lọ wà lọ gbádùn wọn dọdún síbẹ̀ gbogbo yẹn á mí bí ẹni tẹmí ọbọ lára rẹ̀ ẹlòmíì nítorí ṣe gan ọbẹ pé kí ni wọn gbé ọ wá ṣe ń di irọ́ lásán àbọ ilé sú ọ sùn torí ẹlòmíì ẹ rí i pé nígbè kí ni ṣe tó torí bí gbogbo yẹn ṣe wá wọn categories yẹn wọn wá dìde wọn wá lọ wá ibi tó ti sọlọ lọ sọlọ àlá wọn wá wá tẹ kírun wọn bẹ̀rẹ̀ sí ti sọlá kí a kó gbogbo yàn ìwọ ni wọ́n fọkọsì lé lórí pé a ah, tó ń dúpọ ara bàbá yọ ọyà ẹrí pẹ̀lú mi náà ó dìde ìtìjú yóò sì tìjú karùn pé a ah, mùsùlùmí lèmi náà ọlọmọdé á kú bí o <laughs> so tí ìwọ náà bá wá ṣe bí rẹ ìwọ náà ó dìde sẹ̀mọ̀ kó òun ní dìde tẹ́lẹ̀ náà pé a ah, ṣéwù ni bàbá rẹ̀ rírun gbọ́n rẹ̀ kò tètè ìdò àwọn tó túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá wà ní ìyẹn tó tọ̀ láti darí díẹ̀díẹ̀ ẹ̀sìn ọmọ kú ẹ̀sìn ọmọ kú àmọ́ wọn pé wọ́n dìde òun wàláhì lọ́kùnrin lóbìnrin ẹ̀rì tí kálukú ọmọ ẹ̀ wọ́n dẹ̀ ní tí òdìdí ọmọ pító ọmọ kò forí tì mí o torí ti ẹ̀ mọ́ mo ti pàṣọ láti ti tipẹ́ ní ìmọ̀ bí wọ́n bá ṣe ní ìṣesọ́ lọ́wọ́ gbà torí láti yí ọ̀sẹ̀ méjì ń ṣe àti ìyẹn máa ṣe sọ láti lọ sí yéṣù tòtọ́ ọmọ pé ìwọ ń tiẹ̀ indirectly kí ló ń ṣeun ad-da'watu ila Allah tó bẹ́ẹ̀ ni ló ṣe wá nu asar pé al-muslimu halla nafa mùsùlùmí dà gẹ́gẹ́ bí òjò ni kò síbi tó jò dà sí tí ó sàǹfààní ibikíbi tó bá bára rẹ ó yẹ kó sàǹfààní ní kéde pọ́kàn wá wà sàn idol ipe tọ àmọ̀lẹ́sẹ̀ sin wá ń bí o àmọ̀lẹ́sẹ̀ ojú ogun lórí o dáwà ni ọ̀gbọ́n sọ láti fọ́n sẹ́mẹ̀ dáwà ni wàláhì ó lè jẹ́ pé sọ láti ní gbogbo ọ̀tọ́ òrì ni wọ́n pe ẹ mẹ́jọ ajá àmọ́ àwọn náà fẹ́ sẹ́sìn yín ẹ̀sìn náà lè ṣe lójú ogun yìí tẹ́ẹ̀bẹ̀rú pálípáyín àlùjẹ́nà làwọn lọ ẹ pa wà pa ọ̀dà àmínà fẹsẹ̀ sí i bẹ́ẹ̀ lọ́ọ̀rì táwọn èèyàn gbẹ̀sẹ̀ pa. tọ àwọn yòókù wa wa anábì sallallahu alaihi wasallam ṣe sọ láti fáwọn náà lákàtọ̀ sẹ́kù. ìgbà tí anábì wa parí rákà kan sọ láti tiẹ̀ ti pé anábì wa jókòó títí tó fi tura mọ̀ yí pé àwọn náà ti pé rákà àwọn kejì. ẹ̀yìn ìgbà náà lànàbì wa sálámà subhanallah ó tún dúró dì wọ́n kó tó sálámà kò sálámà ní kí kíkálukú ọmọ dá tiẹ̀ sí ń gbọ̀ báyà nítorí pé talákọ̀ọ́kọ́ yẹn kò tẹ́ ṣe pé kọ́ sálámà fún wọn kí wọ́n máa lọ torí pé tá sálámà láàrin sọ̀lá sọ̀lá ṣe kí ni yóò bàjẹ́ ṣùgbọ́n tẹ́lẹ̀ kejì ṣe é ṣe ibi káwọn ò dúró dìgbà táwọn náà tó parí ká sálámà èyí tó sì ṣe é ṣe a kì í pa tì nítorí èyí tí ò ṣe é ṣe pé ńgbà tí ò ti ṣe pé a dúró de fáwọn tí wọ́n ti lọ a jẹ́ pé àtúnbùkátà ká dúró de àwọn eléyìí náà rárá o torí pé àlùmọ̀ ìṣòro láàrin sọ́kòtò bẹ̀rẹ̀ máa sọ. nínú fàlà anábì sallallahu alaihi wasallam ti dúró níbi. lọ́ba wa rí bẹ́ẹ̀ á rí i pé dídúró tánàbì sallallahu alaihi wasallam dúró níbi títí táwọn èèyàn fi sálámà tí ó fi sálámà fún wa táwọn náà fi sálámà lẹ́yìn rẹ̀ ó ní í ṣe pẹ̀lú pàdánù ìrí wọn wípé àwọn náà kálukú wọn ti jókòó wọ́n ti sàtáyà nànàbì sùsàlámà nítorí pé inni araakum min khalfi kama araakum min amami nànàbì ni mò ń rí yín lọ́yìn mi kẹ́mù ṣe ń rí yín níwájú ìwọ ńkọ́ báà lè rẹ́ni tí ń bẹ lẹ́yìn wa àlè rí bọ́ọ̀tù gbọ́dọ̀ bí ṣe ṣe nìwọ náà ṣe ó pè bùwù wípé ó súnmọ́ kápẹ́ kálukú ti ṣe kí ni wọ́n ti parí rákà yẹn sọ wọ́n wà sálámà ẹni tó bá ti parí ọ̀ sálámà ẹni tó ti parí ọ̀ sàtáyà àti ẹ̀ náà yọ sálámà wà á kẹ̀dà. tọ́ adéfì yìí muttafaqun alayhi alimami bukhari àti muslim ló gbé jáde ṣùgbọ́n bó ti wáyé ọjọ́ láfúrò imam muslim eléyìí diqqatun wa ghayatun fil amana amana ńlá ni láti ọ̀dọ̀ hafiz ibn hajar bẹ́ẹ̀ náà làwọn náà tá a máa ń kọ̀wé àwọn pé bukhari àti muslim muradi fi ń bukhari mọ́rí muslim kò tí tó kò tí tó láti sọ pé muttafaqun alayhi a sọ pé májẹ̀mú muttafaqun alayhi oníkọ́ pé sàábé tí bukhari gbà á lọ́dọ̀ rẹ̀ òun náà ni sàábé tí muslim gbà á lọ́dọ̀ rẹ̀ ìgbà náà láti sọ pé kí ni muttafaqun alayhi tí sàábé tí ó gbà wá nínú bukhari wọ́n bá yàtọ̀ sí sàábé tó gbà wá nínú muslim kì í torí títà àbí bá ti yàtọ̀. a sì tún sọ pé nìsín tí wọ́n bá jẹ́ pé Bukhari gbà Muslim gbà wá iṣẹ́ ń bẹ́ẹ̀ nù mọ́ o iṣẹ́ ń bẹ́ẹ̀ nù mọ́ tí mo máa ń kọ̀wé mi ọ̀kan nígbà pé torí pé mo ti rí nínú Bukhari mo ti rí nínú tọ́fọ̀kùnrin àyè rárá máa wá gbé àdéhùn méjèèjì ó kúrò àbọ̀ ga máa máa kà ní gbólóhùn sí gbólóhùn tí ilé ìbára wa lé ara sí kan pínrín ajẹ́ pé níparí mo lọ́rọ̀ tí mo gbọ́dọ̀ sọ tílé ìbá jẹ́ àràfíkà pínrín nípa àrímọ lọ́rọ̀ tí mo gbọ́dọ̀ sọ. ok gbogbo méjèèjì kò lé kò dín màá sọ pé muttafaqun alayh mo ti parí mu. ó dín èyí tó dín ni mo lò ó lé èyí tó lé ni mo lò ẹni tí èyí mo lò ń bẹ lọ́dọ̀ rẹ̀ màá sọ pé wa hadha lafdul Bukhari ti ṣe wá lọ́dọ̀ Bukhari nù wàhádà lọ́fùdù muslim bó ti ti wá lọ́dọ̀ muslim àmánà nínú mà ẹnìkan àlọ́ gbé tíra méjì wá bàbá ìfẹ́ràn wàhálà yóò wọ wàrà sí kan bẹ́ẹ̀ bí mà ṣe rí nu àmánà nù iná làwọn aṣíwájú wa sì fi ń bá máa bọ̀ títí tó fi dùn níyì àwọn èsì kìyànà nítorí pé ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ rí nínú ìwé ẹni tó ń kàwé rẹ̀ pé kìí pé nínú ìwé oníwèé ló ti lọ kọ́rọ̀ yìí wá the main source ńlọlọ síbẹ̀ ẹ̀ ṣe máa ń ṣe nu rìsáàtì yìí nù kò rí bẹ́ẹ̀ nàìjíríà yìí rọ́pọ̀ nu rìsáàtì nàìjíríà yìí ìṣòro àárí díẹ̀ ń bẹ̀ ká tó pa wọn tì tẹ́nìkan máa fẹ́ kọ̀ ní nàìjíríà yìí nìṣẹ́ yóò lọ wáwé kan tó yẹ pé òun ni the earliest book àbí the the the latest the latest book tí wọ́n kọ earliest wà kò ní lọ bẹ́ẹ̀ the latest ìyẹn ọ̀lọ́ latest yẹn ti ṣe wàhálà ṣe wàhálà irun táwọn fẹ́ kó náà ṣe nù o ẹni tó ti ṣe wàhálà ṣe wàhálà yọ kàn lọ yọ lọ kọ́pì rẹ̀ lọ́dọ̀ rẹ̀ òun náà mọ àríkẹ́ sí rẹ́fúrẹ́nsì tirẹ̀ ǹgbẹ́ lọ́wọ́ báyìí lọ́wọ́ báyìí lọ́wọ́ báyìí lọ́wọ́ báyìí ṣiṣẹ́ sì mọ̀ pé ẹ̀yin tí ẹ̀yin jólùkọ́ ẹ̀yin gbọ́dọ̀ gbárí ẹ̀ sì gbọ́dọ̀ lóye èèyàn á ka gbogbo ìwé tó kà ń pé ah, ọmọ yìí bó ló ti rí ìwé yìí bó ti mọ ìwé yìí bó ti rí yìí. ẹ̀ ẹ́ ok masha allah ṣáà ṣe kìnnìkan pè sẹ́mínà wọn náà ni ìwé báyìí edition èwo ni wọ́n rí tó ti kó ọ̀rọ̀ yìí jáde the fourth edition ni ok mashallah ni mo wọ́n ti publish ẹ̀ mi ṣàkíyèsí ẹ̀ ok edition yẹn ṣé ilé ló ti ní ní àbí library kan ló ti rí initially kì í ṣe pé mo ní but a eh, friend gave it to me ok ṣé o lè produce rẹ̀ ọ̀rẹ́ yẹn mọbi tó wà náà <laughs> irọ́ lásán irọ́ ẹ̀yẹ́ wàá fura sẹ́yìn bá ní ìwé tó ti kóyún ẹ rí i pé tóńtìn bá ṣàṣìṣe àìmọye àṣìṣe àìmọye àṣìṣe ní gbogbo òwe àbí síra tẹ̀ ń gbé káyọ̀ tó ń bá ṣàṣìṣe tó bá kí wọ́n máa ń research ó rí i pé ń bò mí ẹni tó ló ń kó ọ̀rọ̀ níbì kan odidi ní láì mẹ́ta ló ti kọ̀kọ́ kúkọ tí ọ̀jọ́ ń tọ́ wà nínú main source ó ti kó ike mo ń kó bó ṣe wà nù wínú irọ́ burúkú. ẹ̀rí pàṣẹ ṣe tiẹ̀ náà ló ní òṣèké ni ni ó ara ọjọ́ jẹ́wọ́ ìwé báyìí gbogbo ọ̀rọ̀ yìí ẹ bẹ́ẹ̀ náà lórí ọ̀kẹ́ adúpẹ́ sọ̀nà àkàrà epo tò nínú research ni wọ́n ń research gẹ́gẹ́ bí n tó mú wa bá ti èyí tó bá wá jẹ́ tiẹ̀ ò ní fi hàn ipò kòmbì kan eléyìí láti wá máa mọ̀ pé orí rẹ pé púpọ̀ orí rẹ pé púpọ̀ èyí tó bá ń pè ń tiẹ̀ ọgbọ́dọ̀ rí dájú pọ́pọ́lọ rẹ ló ti ń jáde tọ́lọ́ o lè lẹ́lòmíì náà o kéésì orí rẹ ló ti jáde o ọ̀rọ̀ lọ́rọ̀ ni òun àmọ́ sọ nípa tó ń sọ̀rọ̀ tí wọ́n lọ sọ gbogbo eléyìí òun náà ni fatahallahu alayhi lidhalik wọ́n lọ́ọ́ bá ló ti هذا الكلام بنصه أرطون سوين بجبت عن بنو ترابا عن بنو ترابا إبقى لو تقوى عبيدك إبقاني إنك تارك قل لي وانك بلي أسمى قل لي قوجو لي أولو ولكن tó bá ti ń kọ̀rọ̀ lọ́rọ̀ ọmọ sọ pé bẹ́ẹ̀ ló ti kó njọ́ ń pè ní research wọ́n ń fẹ́ kí wọ́n náà fara rẹ̀ hàn bẹ́ẹ̀ àmì ìtọ́lọ́wọ́n bá tọ́lọ́wọ́n bó ti payá fún wọn náà lódodo ní ìlú èwo ìwé ogún kọ́pọlọ tuntun kan mọ̀ wá sí mi náà lórí tí ò sínú ìwé kankan bẹ́ẹ̀ ni àti torí rẹ̀ ọ̀bá pé so èyí tó lọ́wọ́ wá fún wọn náà ìwọ náà wá kọ́ ọ́nù ìwé rẹ̀ ó ti ṣàfikún lórí lọ́la mi náà bá ń research sọ̀rọ̀ kí tiẹ̀ tán kan náà ó tún mú un ó tún ní kankan náà ti mú àṣírí máa padà náà ni torí ẹ̀ ká máa tara àwọn táwọn bá gbàdí tiwa tó bá pẹ́ nìkan lọ́sọ̀ wọn sọ pé ní báyìí lọ́sọ̀ lóòótọ́ ń bẹnu Bukhari ń bẹnu Muslim ṣùgbọ́n gbólóhùn táwa lò yìí ń kọ́ o bó ti ṣe wà nínú Muslim àbí Bukhari ẹ sì ríru ẹ náà nínú Umdatul Ahkam ẹnìkan Umdatul Ahkam gẹ́gẹ́ bíi tíra yìí náà ni òun náà ń sọ nípa àwọn àdéhùn tí ń sọ nípa òsìn ṣùgbọ́n tó wà nù Bukhari àti Muslim ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ tó bó sì yẹ kọjá ìyẹn ni pé tíra méjèèjì ń bẹ wọn adìẹ yóò máa wá ọ̀rọ̀ yìí tó wà nù Bukhari náà láti ti pé lónìí ó ti rọrùn pípọ̀ jù ọrọrùn pípọ̀ tó bá fẹ́ máa dé ti Bukhari àti Muslim gbàgbọ́ abúláwa sí hadith ti Bukhari àti Muslim gbàgbọ́ wo nídìí láti lọ́mọ pé Bukhari àti Muslim nísìn wàhálà o gbogbo ẹ ti rọrùn àmọ́ ìkàwé náà ni àwọn hadith ti Bukhari al-lu'lu' فيما اتفق عليه الشيخان اللؤلؤ والمرجان فيما اتفق عليه الشيخان مجلد كان ما تقول جوف بقوة بخاري هاتي مسلم جوف هي تطبع لاني يعني مو صفو تلقى محمد فؤاد عبد الباقي إليه يستفع سنة النبي صلى الله عليه وسلم جاء من سير لليه اللؤلؤ والمرجان فيما اتفق عليه الشيخان أول بكبير نجرة يقول لي راه tó eléyìí tó bá fẹ́ mọ àwọn àdéhùn sọ́jà muttafaqun alayhi muttafaqun alayhi muttafaqun alayhi wà á rí mbẹ́ eléyìí jẹ́bi tá a dúró sí lónìí yìí báyìí pé salatul khawf ọ̀kan nínú àwòrán bí wọ́n ti ṣe kí ló wá nínú àdéhùn yìí báyìí ọlọ́run bá kó fún alágbọ̀ọ́yé tó péye nínú ẹ̀sìn wa ọlọ́run bá kọ́ràn wa lọ lórí àtìmọ́ fi ń tá ń gbọ́ yìí sí wa o Aleykum salaam. nítorí pé ìtọ́ dọ́gba jù ní pé àìdín sọ láti kún torí ìjà àyàfi tó bá jẹ́ pé wọ́n ṣèrìn àjò lọ síbẹ̀ wọ́n wá ń kí sọ láti ẹni kọ́sùrán nítorí ìrìn àjò sọ eléyìí òun náà ṣe ṣe kọjá sọláàtù zuhur àbí sọláàtù asr àbí sọláàtù ìṣá torí pé ó ti di rákà méjì dípò rákà mẹ́rin àti mọ̀ ikú àkọ́kọ́ gbà tó lọ́wọ́ máa kọ́kọ́ ṣe sọláàtù ní rákà méjì méjì dípò mẹ́rin mẹ́rin ó ṣe bẹ́ẹ̀ ni lásìkò tá a bá wà lójú ogun tá a sì rìnrìn àjò so ó ṣe ṣe kọjá pé ń tọ́ ṣẹlẹ̀ náà àríkú sọ̀rọ̀ ìdínà tí Umar fi sọ pé ṣebí lójú ogun lọ́lọ́run ti ní ká ṣe kọ́sùrù tàbá wà lórí ìrìn àjò kí ló dé tá à ń ṣe ní ìsinyìí nígbà tá a bá wà lórí ìrìn àjò tí ò sí bẹ̀rù tí ò sógun sadaqatun tasaddaqallahu biha alaykum taqbalu sadaqata torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé ọ̀dà tó bá gbógun wá bá wa ń lé ńkọ́ tẹ̀rẹ̀ ìbéèrè rẹ wúlò tógun bá wa bá wa ń lé ńkọ́ tẹ́kínú luwa ní ogun pẹ̀sẹ̀lẹ̀ tá a sì fẹ́ ṣe sọ̀láàtì sọ̀láàtì khawfu náà láti ń bẹ̀ lọ́nà tá a gbà ṣe kìí ṣe nínú nọ́mbà rákà mẹ́rin náà la ṣe fún zohor asr maghrib ṣùgbọ́n ní kò ká ka súrà tí ó gùn lọ títí rárá o ká tí a súrà kékeré àbí àyà díẹ̀ á ti ṣe rúkú a sì ní pẹ́ rúkú lọ títí a ní pẹ́ ní forí kanlẹ̀ títí àbí òye wa ní kíákíá eléyìí wọ́n ń pè ní takhfifan filkai la filkam ṣùgbọ́n tó bá kó rírìn àjò lọ bá wa yóò jẹ́ takhfifan filkai wal kam ní bá a ṣe ṣe àti nọ́mbà ní gbígbé sí ọwọ́ náà. Aleykum salaam. àti sọ àti sọ àti sọ ẹbí ń ta kọ́kọ́ sọ náà nù pẹ̀ẹ́pẹ́ ẹni tó tó tó tó tètè dé ọmọ sọ́fẹ́ ń tọpẹ́ náà láàrin kò sọ. ní àwọn so nígbà tí àwọn òbí wọn á bẹ̀rẹ̀ sí lọ́kọ̀ àwọn ìwà àgbà gbogbo ló tó kù torí bí táìmù àkọ́dá tó tó ọ̀rọ̀ wa torí ló á sì mọ́tò ìṣà tọ́sí ìṣẹ̀dá tó lọ́kọ̀ òkú wọn fún báwọn fọ́dọ̀ sí ìta ilé ìṣẹ́ tó báyìí báwọn fọ́dọ̀ bẹ́ẹ̀ ló bọ́dọ̀ sí ìlú rẹ̀. àwọn kan ṣe dájú àwọn kan tún bọ́ sọ́run kò sí tó burú mọ́. gẹ́gẹ́ bá a ṣe sọ yìí náà ni ṣé òun ló ó ṣe rákà mẹ́rin sáwọn eléyìí ó tún ṣe mẹ́rin sáwọn eléyìí àwọn yòókù parí náà kò sí wàrà náà wàrà níbẹ̀. nà wọ́n dojú kọ̀tà ni wọ́n wà wájú iwájú àti ń ṣe sọ́láàtì iwájú àwọn tó ń ṣe sọ̀láàtì wọn àtúrúpẹ́yìn náà gan tó bá pé iwájú kíbla lẹ́yìn ọ̀tá bá wà ẹ̀ ní títorí ọ̀tá fẹ́ kọ̀yìn sí kíbla àwọn tó bá pẹ́ gbẹ̀ ẹni kíbla bá wà èyàn ò dojú kọ kíbla bọ̀tà àwọn tí wọ́n sẹ́kù nu ti yàn lọ kọjú sọ́tà ẹni wíwà sọ́tà bá kọjú sí. àwọn tó bá pẹ́ kíbla lọ́tà wà kíbla làwa kọjú sí automatically àwọn èèyàn tí wọ́n sẹ́kù nǹkan bọ̀ làwọn ò dò sí iwájú tiwa ni wọ́n dò sí torí ibi tí protection wà ní. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك